ètò yín ètò wa ògo ìgbàlà ó ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín ṣògo rẹ ní kejì ara ọ̀tọ̀ ní tòní bá wa erékórì dúró ni mo wà lóòótọ́ ni mo di ọ̀rọ̀ ọlọ́run mi mú ó dúró gbàǹdì ni nítorí wípé bíbélì wípé ọ̀rọ̀ ọlọ́run yè ó ní agbára ó sì mú ju ìdàkídà olójú méjì lọ tẹ́ ẹ bá gbàgbé mo ní ká máa ṣe àwọn fídíò wa oníṣẹ́jú kan kí a máa yin ọlọ́run pẹ̀lú àwọn orin ìgbàanì ká dẹ̀ máa fi ṣọwọ́ sórí nọ́mbà mi kí a lè yọ máa yin ọlọ́run lórí ètò ògo ìgbàlà àjọṣe ni àjùmọ̀ṣe gbogbo wa ní lágbóró Elédùmarè kò dẹ̀ ní í bàjẹ́ ibo lókùn tá a tún fẹ́ jó lọ ẹ̀jẹ̀ ajó ẹ̀jẹ̀ ajó ẹ̀jẹ̀ ajó ee ibo là ń lọ à ń lọ sọ́dọ̀ Ayọ̀ Aláàfin Ọ̀run Evangelist Ayọ̀ Aláàfin Ọ̀run wọ́n pe àkọlé orin eléyìí tá a fẹ́ wòye ní oníwòsàn kan mo lóníwòsàn kan tónílé ìwòsàn kan abẹ́rẹ́ ìwòsàn kan tó ń wo gbàrún gbogbo tó ń wo gbàrún gbogbo ó ń wo gbàrún gbogbo ẹ wo orin yìí dùn gbọgbọn kan sí ṣe rí bó ṣe wá wà yẹn o wọ́n mú aago dání nǹkan tí mo ṣàkíyèsí nínú orin yìí ó ní wípé wọn ò lo irinṣẹ́ rẹpẹtẹ ṣùgbọ́n àwọn irinṣẹ́ tí wọ́n lò yìí wọ́n lò ó bí ìgbà tó jẹ́ pé wọ́n lo irinṣẹ́ tó pọ̀ wọ́n fi àwọn ìmọ̀ ìjìnlẹ̀ kan wọ́n kì bọ̀nú ẹ̀ ntẹ́yìn náà bá ṣàkíyèsí lórí ẹ̀ ẹ kàn sí wa lórí Orísun TV lórí Instagram ẹ jẹ́ ká jọ gbọ́ nípa ẹ̀. lẹ́yìn ìgbà tá a bá wo oníwòsàn kan tán láti ọ̀dọ̀ Ayọ̀ Aláàfin ẹ wò ó mú wá fẹ́ fún wa ní high life obìnrin kan yé ẹ talẹ́ni náà Ìbítayọ̀ jẹ́jẹ́ tó bá ń gbọ́ hey love me jẹ́jẹ́ why you love me so ó ní wọ́n pe àkọ́rí ẹ̀ ẹ́ ó ní yìí dùn high life tó dáa ni tó dùn ni. love me too much oh. why you love me so hey, love me too much oh. why you love me so hey. wípé ọlọ́run kí ló dé tó fi fẹ́ràn mi tó báyìí ìwé Sam ìwé orin Dáfídì orí kẹjọ tabaka sísàlẹ̀ díẹ̀ ó ní ó sì dá ènìyàn ní onírẹ̀lẹ̀ díẹ̀ ju àwọn áńgẹ́lì lọ ó sì fi ògo àti ọlá dé e ní adé ṣé wá rí i pé ọlá ńlá ni ọlọ́run fi dá gbogbo ènìyàn ó ní love me too much láti ọ̀dọ̀ ìbítayọ̀ jẹ́jẹ́ nígbà tá a bá lọ tá a bá padà dé a tún máa yànnàná àwọn eléyìí tó kù nílẹ̀ à ń padà bọ̀. mo rò pé gbogbo apápátá làjọ ń gbádùn ògo ìgbàlà tààrọ̀ yìí ẹ máa rí i pé ṣògo rẹ ní lóòótọ́ abala àdúrà àti orin ìyìn ni ṣùgbọ́n láàárọ̀ yìí a ní láti fi ìbà fún ọlọ́run nínú gbogbo tí a bá ń ṣe bẹ́ẹ̀ ni ẹ wo ibo gangan ló kù tá à ń lọ báyìí à ń lọ sọ́dọ̀ evangelist doctor Yinka Ayefẹlẹ tí wọ́n pe àkọlé ilé ní ìwọ ni màá bá lọ ìwọ ni màá bá lọ o Jésù mi ìwọ ni màá bá lọ o ẹ wò nígbà tá a bá lọ sọ́dọ̀ tiwọn tán a máa wá padà sọ́dọ̀ evangelist Akínwùmí akínwándé tí wọ́n ń pè ní adé jésù eléyìí wọ́n pè ní ìrédé tó bá ń gbọ́ níyìn lẹ́ẹ̀sìn mi dé dídídídídídídí mo dúpẹ́ à ẹ ṣeun o níyìn lẹ́ẹ̀sìn mi dé nílé ayé mi bàbá o ẹ ṣeun o torí pé ní eléyìí ní abala tí mo wà yìí ni màá fi máa kúrò lórí ètò tí mo máa kó gbogbo àwọn tí mo máa kó gbogbo àwọn orin yẹn jọ tí mo máa bẹ̀rẹ̀ sí ní ṣe àfihàn rẹ̀ fún wa ṣe bá bá ṣe ń jó yẹn lóní mùkúlú lóní mùkẹlẹ lóní mùkúlú ìyẹn la máa tún wá fi jó lọ sọ́dọ̀ arábìnrin tí wọ́n ń pè ní ìtùnú òsénì ìtùnú òsénì àwọn ni wọ́n pe àkọlé orin tí wọ́n ní ire ṣe rí ire yìí náà dùn gbọ̀ngbọ̀n kan sí ẹ wo olórin oríṣiríṣi ló pọ̀ ṣùgbọ́n a kàn ṣe àṣàyàn àwọn eléyìí láti jọ yin ọlọ́run láàárọ̀ ẹni lórí ètò ògo ìgbàlà lẹ́yìn ìgbà tí bá ti kúrò tán pẹ̀lú àwọn orin yìí mo sì ní àwọn oríṣiríṣi àwọn orin lẹ́yìn tí mo máa fi ṣọ́ọ̀kì ẹ̀ ṣọ́ọ̀kì ẹ̀ ṣọ́ọ̀kì ẹ̀ ṣọ́ọ̀kì ẹ̀ torí nínú ẹ̀ ó ní Fúnkẹ́ Glorious wà nínú ẹ̀ ó ní àwọn olórin ọlọ́kan òjọ̀kan wọn ló wà ń bẹ̀ mo sì ní ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ evangelist Dr. Lanre Teriba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ẹ̀yin bá wá jẹ́ olórin tí ẹ wà nínú ilé tó jẹ́ wípé lóòótọ́ ni kẹ́sẹ̀tì yín scarce níta ṣùgbọ́n ó pọ̀ nínú ilé tuntun tuntun lẹ máa ń pack lẹ máa ń play fáwọn ọ̀rẹ́ yín tí wọ́n bá wá ẹ wò àsìkò rèé láti bọ́ síta ìwé má ti sọ wípé ènìyàn kì í tan fìtílà kó gbé sí abẹ́ òṣùwọ̀n bí kò gbé sí kó gbé sórí ọ̀pá fìtílà láti rí dájú wípé ó fi ìmọ́lẹ̀ rẹ̀ hàn fún ayé nítorí náà ó ní ká jẹ́ kí ìmọ́lẹ̀ wa mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ báwo ni ìmọ́lẹ̀ yẹn ṣe wá fẹ́ mọ́lẹ̀ nígbà tó jẹ́ wípé a ò jáde láti gbé wá ẹ pè mí 0244 ẹ jẹ́ kí a jọ sọ̀rọ̀ pọ̀ ẹ jẹ́ ká sọ bí a ó ṣe ṣe àfihàn àwọn orin yín eléyìí gbogbo tí ẹ ní mo kí gbogbo ẹ̀yin tẹ́ máa ń pè mí o mo yìn yín mo náà sì kí yín mo lù yín lọ́gọ ẹnu ẹ tẹ̀lé wa lórí social media wa gbogbo láti orí Instagram at Orisun TV lórí Facebook náà Orisun TV tó bá yẹ pé Ṣògorẹ́nìkejì lẹ fẹ́ tẹ̀lé ẹ tẹ̀lé mi lórí Instagram at Ṣògorẹ́nìkejì lórí Facebook at Ṣògorẹ́nìkejì ẹ má fi HCO ṣògo ọmọlúòkè la ṣògo rẹ ní kejì ẹ̀hún gangan ni ẹ má fi hc ìyẹn gangan ní ṣògo tiwa ẹ kí n máa fi eléyìí kí n máa fi ṣògo lọ gbogbo orin tí mo ti fi wọn yẹn òun náà ni a máa jó sí tí màá fi máa dágbére lórí ètò lónìí fún àǹfààní ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run tí ẹ fẹ́ darapọ̀ pẹ̀lú mi lórí ètò yẹn lè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero seven zero three nine eight triple four eight one zero seven zero three nine eight four four four eight one ẹ wo àwọn tí a jọ ṣiṣẹ́ pọ̀ wọ́n wà nínú ilé dáadáa Emmanuel Ariyibi òun ni ayàwòrán láàárọ̀ yìí Ah, nínú ilé agbára lọ́hùn hmm? ẹkùn àwọn gangan ló wà nídìí console àwọn ni wọ́n yin sílẹ̀ náà yin sókè tálẹ́ni tí mò ń sọ nípa ẹ̀hún náà ni Fẹ́mi Ayénùmẹ́lọ ẹ̀yin náà ti mọ̀ wípé àwọn ọmọ ẹsẹ̀ odò orí odò lọ́hùn ní ìpínlẹ̀ Ondo náà ni wọ́n ti wá bákan náà ni mo ní Francis ló jẹ agbohùn sílẹ̀ mi láàárọ̀ yìí Wùnmí Adébáyọ̀ òun olófin tuntun tó bá mi wò ó dáadáa fínífíní kò tó di ohun tí ẹ̀ ń wò káàkiri gbogbo ilékílẹ̀ ilẹ̀kílẹ̀ ti Orísun tẹlifíṣàn tó tàn dé ẹ jẹ́ kí wọ́n máa lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìpínlẹ̀ ọmọlúwàbí ẹ jẹ́ kí n máa lọ lé bàbá tó bí mi lọ́mọ tí tó fi máa dìgbà míì tí a ó jọ fèrè àti àánú tá a ó jọ máa fi pàdé ẹ jẹ́ ká máa ka Psalm three tó sọ wípé olúwa àwọn tí ń yọ mí lẹ́nu ti pọ̀ tó yẹ ọ̀pọ̀lọpọ̀ làwọn tó dìde sí mi ọ̀pọ̀lọpọ̀ làwọn tó wí ní tọkàn mi wípé ìrànlọ́wọ́ kò sí fún mi nípa ti olúwa ṣùgbọ́n olúwa ni asà mi ògo mi àti olùgbé orí mi sókè mi fi omi kí gbogbo olú olúwa sì gbómi láti òkè mímọ́ rẹ̀ mi dùbúlẹ̀ mo sì sùn mo sì jí nítorí tí olúwa tì mí lẹ́yìn èmi kì yóò bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó dé ibi tí ó rọ̀gbà yí mi ká dédé olúwa gbà mí lọ́wọ́ àwọn tí ó rọ̀gbà yí mi ká torí pé olólù gbogbo àwọn ọ̀tá mi ní gungun ẹ̀rẹ̀kẹ́ wọ́n sì kẹ́yìn àwọn ènìyàn búburú tí olúwa ní ìgbàlà ìbùkún rẹ̀ sì ń bẹ lára àwọn tí ó gbẹ́kẹ̀lé láì àti láéláé àmì eléyìí ni ká fi máa gbàdúrà fún ìṣẹ́gun láàrin ọ̀sẹ̀ yìí a ó sì rí ogun ọlọ́run títí tó fi máa dìgbà míì táwọn máa fi èrè àti àánú pàdé ṣògo kejì lọ́ọ́ dágbére wípé ó dàbọ̀.